وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وأما الحمية قال تعالى في آية الوضوء وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا أما كان ينتج عليه يسيبوا بوبا إنا لو wọ́n nìkan lọ lò nítorí pé oògùn tẹ́rí yẹn àti bá ti nnkan ba seyan oogun ni won tẹ́ẹ̀kẹ́ náà là máa fi lọ gbogbo nǹkan tí máa ń ṣe wá èèyàn lóògùn débi tí oògùn ò ní fẹ́ ṣiṣẹ́ lára mọ́ arọ́ kọ gbogbo oògùn níṣẹ́ ni ọ̀kẹ́ dàbí ìgbà tí èèyàn kan kó ẹ̀fún jẹ lásán tẹ́ẹ̀kẹ́ kò ní lapa ní ara èèyàn rẹ̀ ló ti jẹ́ pé nínú àwọn ìlànà ilé ìtẹ́sí Islam tó mú wa òun náà ní pé. ń bẹ nínú àárẹ̀ pẹ́pẹ́tì máa ń sìn ìkìlọ̀ lọ́gbà sọ́ra jìnnà sí nǹkan báyìí má lo nǹkan báyìí má má jẹ nǹkan báyìí má tó kí máa jẹ sábà bí ìwòsàn pẹ̀lú ìpàtàkì púpọ̀ torí ẹ̀ ọba ẹlẹ́dàá nínú àyàtà kàyé oníjẹ́ ń bá ń sáré abẹ́ ń bẹ lórí ìrìn kọlọ ti gbọ̀nsẹ̀ wọn á rómi tó lè fi sàlù alálẹyìn rẹ abẹ́tí ẹ̀ fọwọ́ pa àwọn obìnrin lára ẹ̀ wá rómi tó ṣe ike ẹ lè fi wẹ̀wẹ́ jánàbà ọlọ́run ní fẹ̀tẹ̀ yẹ mọ́mú sàrídán fàyébà ẹsẹ̀ tẹ̀yẹ̀mù lẹ́ni tó ń lo ilẹ̀ tó má ẹsẹ̀ tẹ̀yẹ̀mù lẹ́ni tó lo ilẹ̀ tó má láti tètè yá mọ̀ mi. níbi ọlọ́run bá dárúkọ rẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ wípé ẹni tí bá ń sáré tó ṣe pé àárẹ̀ rẹ̀ ọ̀gbá kó lómi táwa tú láti rẹ̀ kọ́ lọ lomi. àní tú láti rẹ̀ kó lómi nítorí pé nínú jíjẹ nípa láti lómi ìwà ìparun wà ń bẹ tó bá sì parun sẹ̀wọ̀n kẹ́ni tó bá sẹ̀mí sẹ̀mí rẹ̀ bá gùn ó ní ò lè sin ọlọ́run ọba wa pẹ́ mẹ́ni tó yẹ pé ẹ̀mí rẹ̀ kúrú kò ní lè sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ́ torí ẹ̀ gbogbo ohun tí ò ní mú kí ìparun dé bọ́ lójijì tí ò ní sọ ọ́ dẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ náà ní Islam là kalẹ̀ fún wa ó ní wọn in kuntum marḍ tẹ́ ń bá ń sáré sáré ẹ̀yìn ọgbà kẹlẹ̀ lómi ajẹ́ kíkín lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ àtẹ̀yẹ̀mù ẹnìkan máa sọ pé tó ti fún mà igbá ro ọgbà kó wọn lómi tó máa sì lómi ó ṣe é ṣe kókó nira bá làáfíà òun àmọ́ síbẹ̀síbẹ̀ omi yẹn lòún lò níjọba fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá gbọ́ kí lẹsọ fún àti ara yín ti jẹ́ pé ọkọ̀ omi èyí náà ṣe ń wò tẹ́ bá fi lè lo omi ní ti ń sẹ́yìn lé lékún sí i ajẹ́pọ̀ àní gbà kẹlò tẹ̀yẹ́mù lẹ́yà tó nítorí àrùn ojú ni kìí sàrùn nù wá pé ọba ara tètè ní ara bó yánnayànna wọn á ní dandan òun tó fomi sàlùwàlá láti mọ̀ pé tí egbò yẹn tó má ti lè dá mi sí lójú kàkà kégbò ọmọ jìnnà níṣẹ́ lè gbọ́ ọmọ jẹrà tó á ní má ti tẹ̀yọ̀ mọ́ pàápàá jùlọ má tó ti pé ní tó sí ọ kí ẹsẹ̀ kí wọ́n fi báńdéèjì wọ́n fi yí nǹkan yìí po lọ́nà tó ti kú tó bá sàlùwàlá débẹ̀ ọkàn máa mú mi lọ́kàn fi pa òkè rẹ̀. sísí ilẹ̀ lọ́wọ́ wọ́n á tún ní àfikọ́ ọ̀sáàrí pé omi náà ló lò ọ̀sáàyè lè torí ẹ̀ <coughs> ìní anábì Muhammad sallallahu alaihi tó ṣe lórí ìṣesí ibn al-As radiyallahu anhu ń bẹ pẹ̀lú apá kan nínú àwọn sàhábà láti lọ jí sẹ́tàn lọ jagun. ìgbà tí ilẹ̀ wọn mọ́ Amr ibn al-As ọba ìgbé òun ti ní jánaba báwo wá lòun ti ṣe wẹ̀ òtútù mú kankankan tí yẹn bá ti lọ fomi sára pẹ̀lú òtútù tí mú burúkú yìí ó ṣe ṣe kí yẹn ọba ara rẹ̀ Amr as tí mo ṣe ni pé mo yá ṣe mo ṣe sì lọ gbá lórí ìrìn wọn á ti sọ láti fáwọn èèyàn mi pẹ̀lú tẹ̀yẹ́mù nígbà táwọn sálọ ni kí ló mọ ọtí bẹ́ẹ̀ ó ní à ah, ìwọ́n náà ti sọ pé ọ̀dọ́ tó kó bí ẹ̀yìndé kún ilẹ̀ tẹ̀ ẹ̀lòkà ẹ má ara yín gbéra yín lọ síbi ìparun débi pé eyín parí hàn síta níbi tí padì bí tẹlẹ ìdí àwọn ìlànà tẹsí islam wa wá ti pé omi ó sọ léṣe jìnnà sí ṣe nǹkan mi gbàgbọ́ jùlọ wọ́n ti gbẹ́sìn tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá fi sàánù tiwa ó náà lẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́ ní ìgbà tí ìṣòro bá ti ń bẹ níbi àti gbé ìgbésẹ̀ kan ẹ̀rí pé islam ṣe ìdẹ̀kùn ìṣòro ń bẹ fún ọ níbi àti lómi ìdẹ̀kùn ní kókó ṣe ni ẹ̀tẹ̀yẹ̀mù tọ̀ọ̀kan nínú àwọn náà náà ti sẹ́ ń bẹ lórí ìrìn àjò míì náà nù tó yẹ pé jánábà mu ó wá béèrè lọ́dọ̀ oníwá ó béèrè lọ́dọ̀ ẹlẹ́yìn kí ni tí ń ṣe pẹ̀lú jánábà tó mú mi yìí tútù ló sì mú bó ti ṣe lóun ó yìí pé kí n wẹ̀ náà ni àbí nǹkan míì wà tí mo lè ṣe hmm, ẹ̀yìn sì mà títí gbogbo ẹni tí kò mà ní máa gbẹnu lọ ọ̀pọ̀ ẹ̀mọ olódo òun náà máa yanu pàkàpàkà tí ó ṣìyàn lọ́nà kàkà kí ẹni tí wọ́n fi tí ó mọ̀ ọ́ dákẹ́ òun náà bá wọn kí dáhùn rẹ nù ó béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n pẹ̀lú ara wọn fún àwọn sọ̀hábà yìí nígbà gbọ́n ni pé nǹkan mi wà tí mo lè ṣe mi ò mà ọ̀là ọ̀wẹ̀ náà ọ̀wẹ̀ náà òṣìṣẹ́ omi ti tútù lọ wọ́n sì ti sá lọ́gbẹ́ lórí àkàrà wá lọ́ba dá mi sáré. agẹnu ẹsẹ yẹn mu ara bi tó da mi sí náà lórí rẹ ẹdá mi sí lẹ́ẹ̀mẹ́ta yíyí tó yí omi sórí arákùnrin ìsàlàyé anábà Muhammad sallallahu alaihi wa nígbà tí ìròyìn dé bá wọn ni qataluhu wọn pa Ọlọ́run ọkọ wọn pa Ọlọ́run kò sẹ́ni bẹ́ẹ̀ ń pẹ́ẹ́ni tí wọ́n ti ṣí à lọ́sọ̀ pé báwọn sàhábà náà báwọn sàhábà náà lànàbì ń bá wọn. irúgbọ́n náà fi ti sọ nígbàyìngbàyìn gbogbo ẹnikẹ́ni wọ́n bá fi lè kú àbí tí wọ́n bá ṣépè nínú àwọn sàhábì mi ọlọ́run sọ dàdúà ó ti dàdúà àbí kò ti dàdúà kò ti dàdúà ṣùgbọ́n nǹkan tó kàn tọ́ka sí àwọn àti àjẹkóró náà ní kíkà mọ̀ pé tí èèyàn bá ní jánábà ní ààyè ibi tí ò ti lè lómi láti wẹ̀ kí ni ó sì yóò sì tẹ̀yà mọ́. wọ́n náà kí jánábà yẹn nǹkan kan jáde lára rẹ̀ àbótí ẹ̀ kí ara rẹ̀ bọ́ọ̀bì kan nǹkan kan jáde náà là ń pè ní jánábà. ok ìgbà tó ń wọ́n àti tẹ̀yà mọ́ abẹ́ rẹ̀ bóyá ó sì ṣe. ṣé yóò fi ilẹ̀ bó ṣe wà ní oṣù tẹ̀yẹ́ mú àbí yóò fọ abẹ́ rẹ̀ wọ́n ní tó bá rú tó lè lò láti fọ abẹ́ rẹ̀ kó lo omi láti fọ abẹ́ rẹ̀ nítorí pé ìnira tó lè bá níbi kó fomi tí ò lè fi wẹ̀ ń fọ abẹ́ ó sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìnira tó lè dé sí níbi kó fomi wẹ̀ olùkọ́ ti gẹ̀ẹ́sì yẹn ni kókó lomi láti dábà ó súnmọ́ kọ́mọ́sì sábà bí ikú rẹ̀ yàtọ̀ títọ́ bá lomi láti pèkì ni láti wẹ̀ rẹ̀ tí lè ń bá yé wa ajẹ́ pé ó fomi tábà títábà tí ó tábà yẹn kìí máa ṣe nítorí màní ìní ó sì tábà nítorí pé a ti sọ pé màní yẹn ilé ìtọ́jú dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó ní kékeré ṣe é. egbe nítorí kí ni a ti sọ pé kìí ṣẹ̀gbin òun náà láti ńlá Aisha radiyallahu anha nítorí kó sọ fún wa pé tí mẹ́rin yìí bá ń bẹ lára aṣọ Muhammad sallallahu alaihi wa tó bá jẹ́ mẹ́rin tó tí ò mi màá fi fọ́ dànù àmọ́ tó bá yẹ kó ti gbẹ màmá fi ha dànù ok ṣé ìkànnà tó ha ìgbín dànù kẹgbìn wa jẹ kókó mbẹ akramakumullah ìgbẹ́ lọ́kàn má sọ yín ó sì ti ṣé a lè fi ìkànnà lásán ha ná àwa fi ha ọkàn arọ náà ni nítorí ká sọ pé gbẹ sì tún ṣe ni ó sì ń bẹ́ńbẹ́ adé pé gbígbẹ ẹgbẹ kọyọ ìgbẹ kúrò lára sọ tá a bá ha. aya ká lomi láti ṣe kíni láti fi fọ dáadáa ká tún á lomi láti fi sìn dáadáa ká ṣẹ̀ṣẹ̀ wa láti fi fún dáadáa ìgbà náà ló tó di ntọ́mọ. akramakumullah nígbà tí ìyá wa tó wá sọ ikú àwọn máa ń fi kánná hàmà ní ìjọba ti gbẹ kúrò lára aṣọ ànábì sallallahu alaihi wa sallam ànábì ó sì lu aṣọ yẹn láti fi jọ́sìn fọlọ́ ó túmọ̀ sí pé ṣe ẹ̀gbin gẹ́gẹ́ bá àwọn kòkò ha òkan ṣe ń pè lẹ́gbìn kì í sẹ̀gbìn. ọ̀dà tó bá ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n lóde ti ń fọ̀ nígbà tí ò bá ti gbẹ á sọ pé tíkun bá wà ní ara aṣọ tí náà sẹ́ẹ̀fì ilẹ̀ tíkun ọ̀bá ti gbẹ sẹ́ẹ̀fì ilẹ̀ ná ọkàn gbẹkùn láyà ọmọ abọ àmọ́ kíláàsì pé ebi kùn mí ni kí ni sì mí lójú lẹ́ torí pé kun yín náà ni ẹ fọ́nù kó lára torí pé yóò máa kó yẹn rira akọrọmọkùnrinla tí ikùn àbí kẹ̀lẹ̀bẹ̀ tó bá ti gbẹ mọ́ lásán kọ sí ìkánájọ àbí òtò òtò bẹ́ẹ̀ gàgà ni mà níyì. ajẹ́ pé ńgbà tí a wá sọ pé ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ yẹn yọ wẹ̀ kò lè fómi wẹ̀ ní àsọ pé ó ṣe tẹ̀yẹ̀mù àmọ́ tó mi bá ń bẹ tó tó láti fi dáàbà yóò ṣe kí ni yóò dáàbà torí kí ni a ṣe torí ti mà níyì nítorí pé ó ṣòro kí mà níyì ó tó jáde kí mẹ́sì. kọ́mọ̀síwájú ẹ̀. láti ti mọ̀ pẹ́lú àwọn olùmọ́kò lórí pé màdí ìyẹn ń kọ́ ẹ̀gbin ni. nítorí ẹ̀ ń gbà tí Ali ibn Abi Talib radiyallahu anhu tó ń rán ẹnìkan náà sàhábà al-Miqdad tó ní kọ́ lọ bó ń béèrè lọ́dọ̀ anabi òun jẹ́ tí ń jáde lára kèsè pé aliyu ni nbọ ń béèrè mo rò pé yé anabi aliyu ni ẹhẹn aliyu ò lè lọ ọ ara yìí ìwọ náà tó máa ń béèrè òní pé lágbájá lọ rán mi gẹ́gẹ́ bí ọ̀nà àbéèrè àwọn àbọ̀ wọ́n sọ pé ẹnìkan ní kéèké ń bọ̀ pé téèyàn kan bá wà tí máa jáde lára lọ́pọ̀lọpọ̀ kí ni máa ṣe anabi àbí yọ́sọ̀sẹ́lò dẹ́kẹ̀rọ́hù kọlọ́ yọ́ fọ abẹ́rẹ́ yọ́ máa fọ abẹ́rẹ́ gbogbo abẹ́rẹ́ nínú riwaya kan yóò tún fọ ẹ̀pọ̀n rẹ̀ tímọ̀tì ìbá ti jáde yọ́ fọ abẹ́rẹ́ àtẹ̀pọ̀n rẹ̀ yọ́ máa wá sí àlùwàlà kótó di kótó àlùwàlà yọ́ fọ abẹ́rẹ́ adékè adékè nígbà tó lè lómi kò tábà yẹn nítorí àfi nítorí mẹ́tì ọ̀dà ẹni tó ajọ́ pé nǹkan kan jáde lára jẹ agbọ̀dọ̀ ẹni tí màní jáde lára rí kí màní yóò tó kí ni máa síwájú rẹ̀ mẹ́tì ọ̀dà eléyìí kẹ̀kẹ́ rẹ̀ bọ́nú abẹ́ obìnrin ni wàlàyé nǹkan kan ò jáde lábẹ́ tiẹ̀ ìyẹn ni màní yóò jáde lábẹ́ rẹ̀ so òun náà sì wá fẹ́ wẹ̀ àmọ́ kò lè wẹ̀ nítorí bí wẹ́dà ṣe rí ni kò ṣe mọ̀ òní yọ tábà mana kí ló dé tí ò ní tábà nítorí pé màní yìí lè má jáde ṣùgbọ́n kó yìí ti ni o ti jáde màdí yìí náà lè má jáde lára tiẹ̀ màní yìí náà ò sì jáde lára tiẹ̀ ṣùgbọ́n obìnrin tí ìwọ kí abẹ́rẹ́ bọ́nú abẹ́rẹ́ màdí yìí ti jáde lábẹ́ tiẹ̀ màdí yìí wá yí abẹ́ tiẹ̀ báwọn àwòrán àbọ̀ ọ̀fọ̀nù abẹ́rẹ́ gbẹ nǹkan kan jáde lábẹ́ náà ọ̀tàbà nítorí pé ààyè kí nǹkan kan ti jáde nù torí rẹ̀ wọ́n máa ń mọ ìdájọ́ lórí ntọ́pọ̀ pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọba àmà ṣẹlẹ̀ torí délé wà tábà látọ̀ bá wà tábà tán wà wá sí tẹ̀yẹ̀ mọ́ tẹ́lẹ̀ yìí ó jẹ́ tibẹ̀ yẹn ẹ̀rí pé ṣẹ̀rí àwa kò fẹ́ ká ṣe nǹkan tá a fi kó bára wa nínú àlàáfíà òtútù mú ó lè lómi tútù ilé ló sì wà fáàlù aláàdùn aláàdùn kí ló burú pé kó lọ gbómi ká kó fi sàlù alá ẹ gbogbo dá àlùalá òní lálá bí àtẹ̀yìn bá bomi gbóná sí para rẹ wò kó ríran o àlùalá òní òní lálá bí àtọ́ bá bomi gbóná sí nítorí pé tódò bá ti pọ̀ àti dé máa pọ̀ irú ẹ̀ náà lẹni tó rí ọ tó ń sálù alá ń dúró pé ah, bẹ́rẹ̀ bẹ́rẹ̀ àì sálù alá ń dúró ń bọ̀ ń bẹ̀ <laughs> ọ̀bá àṣẹ dùn ọ̀bá àdókò ọ̀bá àjókòó. àbí òye wa ẹ láti sàlù àlá sẹ̀rí àṣọ ẹgbẹ́ ńgbà tó lè lomi kí ló ṣe àtẹ̀yẹmọ́m Islam wà láàfin àfún wa. tó a rí pé nínú àwọn kan tó ti síwájú gbogbo àwọn tó ati principle àti ara wa àti gbogbo tó jẹ́ àwọn àpilẹ̀ sí ìtọ́jú ara ẹni tó jókòó lé lórí gbogbo ìpátá lọ́nà ti ṣàlàyé fún wa nínú eléyìí báyìí ṣùgbọ́n àmọ́ wa ṣàlàyé ìlànà anábì Muhammad sallallahu nínú ètò ìtọ́jú aláàrẹ̀ ní ìlànà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láti ṣàlàyé rẹ̀ lọ́nà tó gbà pé eléyìí ni wàá fọ̀ ní tìrànsù tọ́ tí wọ́n gbà rí ọkàn ní máa ń dáyàn láàmú bí ká gbé ń dáyàn láàmú ìwà oníjèjì jẹ sọ léèyàn ojú méjì ń dá ọ láàmú àbí kéèyàn jẹ́ pé àrùn tí ń dá láàmú ó ní bínú ẹni tọ́tà máa bínú ọmọlàkejì ni tó bá ti rí pé ń da fẹ́nìkan yọmọ bàjẹ́ ọkàn tí ọmọ bàjẹ́ ni yọmọ wo bí ká gbé onítàn ó fò tẹ́lẹ̀ kù bí ká gbé tó ní dáadáa ó bàjẹ́ yóò sì máa ṣe é nu gbogbo wa abẹ́ni tó jẹ́ pé òun tiẹ̀ kéta náà tà kéta. nífẹ̀ẹ́ gbọ́ dáadáa ń kọ́ ọmọ làkejì ṣùgbọ́n eléyìí ó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀ ìbínú ara ẹni kẹ́ni máa ń tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kó máa gbẹ́ wọn lẹ́sẹ̀ kó wọn fẹ́ kọ́ ìwọ nìkan tá lọ láyé bí bẹ́ẹ̀ lọ́ máa wọ̀ àrùn ni gbogbo eléyìí máa gbọ́ náà máa ṣe ó ní ṣe pẹ̀lú àrùn àwọn bọ́ ń kọ́ àrùn náà ara nítorí ẹni tó bá tó bá jẹ́ mùsùlùm tó bá jẹ́ mùnásì tó bá jẹ́ fàásì yọ padà hàn lára rẹ̀ náà kò ní ma lọ́kàn yọ padà hàn lára rẹ̀ sòtìrọ̀ àwọn àrùn ọkàn yìí bá ń sìn kò sí ọ̀sìpìtì tá a lè gbé lọ láyé kò sí ní tá a lè kò sí ní tá a lè mọ̀ to what extent ìní ti ń dà láàmú yìí tó ìní tá a máa gbé sétí tá a tún máa fi síyàn láyà kò lè ka nǹkan bẹ̀rù irọ́ lásìkò. tẹ̀ǹtẹ̀ wọn kàn máa kà lára ara gbóná ara tutù ẹ bó lọ́kàn ń ṣiṣẹ́ ṣe é ṣe kùkùkùkù dáadáa àbí kò kùkùkùkù dáadáa àbí ẹ̀kọ́ ẹ̀yin olùtọ́jú aláàrẹ àlẹ́ ìtẹ̀kẹ́dẹ́ ẹ̀rí pé bẹ́ẹ̀ náà kì náà kàn á kò sẹ́ni tó lè tọ́jú ní ẹnu gbogbo àwọn èèyàn pátápátá kíkọ́ wọ àwọn ọlọ́ọ̀lọ́wà àwọn sì ti sallallahu alayhi wa sallam àbí ìrántí ọlọ́run lẹ́yìn náà hmm? torí káwọn yorùbá lẹ wọn làwọn òjíṣẹ́ ti dẹ́kù àwọn ànábì lọ́tàn káwọn lòjíṣẹ́ irọ́ lásán nígbà wọn tutù kùtù ìtukùtù ló bí àgbọ̀yé kágbọ̀yé àwọn sọ pé rọ̀súlù òjíṣẹ́ nù rọ̀súlù báwo lòjíṣẹ́ ìránṣẹ́ ẹ̀ńtẹ́ ránṣẹ́ nù tẹ́ńbà wọn ránṣẹ́ yóò jùṣẹ́ àbí òye wa. kálọ́ wá rìn tẹ́tẹ́ yìí lẹ́yìn jẹun tá a rìn wọ́n wọn jíṣẹ́ ẹ̀fá wọ́n ní ìránṣẹ́ ọlọ́ wọ́n ló jíṣẹ́ ọlọ́ọ̀la wọ́n ń jíṣẹ́ tí wọ́n ń yẹ̀wò wọ́n tún ọ ah burúkú ni dá àwọn náà ń pera wọn lẹ́ni ọlọ́ ẹni ṣètọ́ ni ti torí àwọn aránṣẹ́ Ọlọ́run ti ṣe ni wọ́n ti tán òpin wọn ní anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a kì í sèémà sẹ́mbà tiẹ̀ bí ọ́lẹ́ wò gan wa sallallahu alayhi wa sallam ó ń lò àwọn anabi ó pín àwọn kò sí anabi kan tí ó wà kò sí kan tí ó wà ẹ fi yé wọn ọba ni ibi ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وآله وسلم yéésì bàbá ẹnìkan nù yín o bàbá àwọn ọmọ tiẹ̀ nù oníkàlùkù dá bàbá rẹ̀ mọ́ o ẹ̀hẹ́n kàlùkù sì dọ́mà rẹ̀ mọ́ o yéésì bàbá wa o bá lọ kọ́ sí ara iléeṣẹ́ rẹ̀ ike ọmọ anabi ice block industry ọmọ anabi báwo láti bo síbo lójú àjọ máa nẹ́bi oníkan nìkan náà kọ́ sára ibi iṣẹ́ búrẹ́dì tiẹ̀ ọmọ jésù bẹ́kìrì òun náà wá sọ kò burú kò burú kó náà bá dálé ice block tó náà òun kọ́ máa nẹ́bi ọmọ nẹ́bi láti bo síbo òkúrọ́ ni ọ́. máa gánà muhammadun àbá ahadin min rijalikum anabi sallallahu alaihi wasallam kéde bàbá ẹnìkan nù yín bàbá àwọn ọmọ tiẹ̀ ni walakin rasulullah. ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́ọ̀ni o wa khataman nabiyyin ó sì ló pín àwọn ànábì eléyìí láì tó mú ni mà í pé pín gbogbo wọn kò lẹ́yìn rẹ̀ mọ́ kò sí wà níwá lẹ́yìn ànábì ìpèrò rẹ̀ yẹ báyìí. kò sànàbì kan tí ó wà amálẹ́yìn mi ṣùgbọ́n àwọn òkúrọ̀ kan yọjú wọ́n ń lọ bí ọgbọ̀n ló ń kà oníkálukú wọn máa fọnù sọ pé ìránṣẹ́ ọlọ́run èmi sì àwọn ànábì kò kan tí ó wà lẹ́yìn mi tọ́ tí wọ́n bá sọ pópin àwọn ànábì tó túmọ̀ sí pópin àwọn náà bẹ́ẹ̀ ni alimami àti gbogbo àwọn olùmọ̀ nípa wọ́n ní nítorí pé an-nubuwwatu a'ammu mina r-risala an-nubuwwatu a'ammu mina r-risala jíjẹ́ ànábì ọ̀fẹ́ ju jíjẹ́ ìránṣẹ́ lọ wa nafyul a'ammi nafyun lil-akhas tá a bá sì ti sọ pé èyí tó fẹ̀ ti tán ètò fúnkọ́ kò ti tán ṣáájú ẹ̀ tànàbì bá tán lórí tànàbì sallallahu alaihi wasallam àwọn aránṣẹ́ kọ́ wọ́n ti tán pẹ̀lú ànàbì Muhammad sallallahu alaihi wasallam. eléyìí ò lè yẹ ẹni tí ìbá ti lárúbá tó iro kẹ́kọ̀ọ́ irú ẹ̀ ló ṣẹlẹ̀ táwọn amadíyà torí ẹ̀ nígbà tí olódo tiwọn táwọn wọ àyà yẹn wọn ni ẹ bẹ́ẹ̀ náà ni àmọ́ pé anabi sallallahu alaihi wasallam pé àwọn anabi ni kìí sòpin àwọn aránṣẹ́ ẹ wọn ni kìí sòpin àwọn aránṣẹ́ torí rẹ̀ tó kúrọ́ kúrọ́ lánàbí England yẹn wọn kìí sànàbì ẹgbọrọ láti ti lò fi ṣẹlẹ̀ àti lè jẹ ìránṣẹ́ Ọlọ́run àfi kọkọ jẹ ànàbì tó yẹ wa kò sànàbì kan ti kan tí o ti kọkọ jẹ ànàbì ọlọ torí pé nǹkan tí jẹ là so lẹ́bù mi tún ni kò di ìránṣẹ́ Ọlọ́run torí ẹ̀sẹ̀ máa fi wá wọn ní ànàbì ọ̀sọ̀lọ́lá àti kí lọ́lọ́run fi rẹ̀ bísí rọ̀bíkà lẹ́dí kọ́là àwọn àyà márààrún nínú bẹ̀rẹ̀ suratul Alaq ọlọ́run ọba wa ṣe ní ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú yá ayyuhal muddaththir qum fa anzir wa rabbaka fakabbir ànábì òkúrọ̀ tìyìn tẹ̀yìn gbé káwọn irú àwọn amadíyà wọn kí ló fi dìránṣẹ́ ọlọ́ ẹ mú àyà náà wá irú tíra ọlọ́lọ́ sọ̀kalẹ̀ fún kúrọ̀ rẹ̀ yọ kan já àyà kan bí yọ já kan bẹ yọ wá english láìsí ẹ yọ wá sọkọ lọ sọ̀kalẹ̀ fún lóde òyìnbó tẹsí mọ káwọn ọmọ pakistan àti india òyìnbó làwọn tẹmọ kọ lọ sọkọ ọmọ arsalnami rasulin illa bilisani qawmihi liyubayyina lahu àwọn ọ̀ràn ìránṣẹ́ kan sáyé àfi léde àwọn èèyàn rẹ̀ kó lè bá ara láyé ṣe fún ọ tọmọ england ọmọ paki àtọmọ india ṣé òyìnbó làwọn náà àfi láfíríkà tí wọn ọ̀dà kan mọ̀ gbogbo ẹjọ́ bá ti funfun tí wọn lọ òyìnbó yìí náà sáà ni mo rò pé India Pakistan òyìnbó ń bò kí ló dé wọn urdu èdè wọn ni urdu ọlọ́wọ́n fi urdu ran wá fi English ran mo rò pé iná rírọ̀ bó ṣe bó ṣe flat tó bright adúpẹ́ fọlọ̀ tó ń torí ẹ̀yin náà wá wò wò láti ìjọ tànàbì ti lọ sallallahu alaihi wa sallam ta ló sọ síìdì láti kúrọ pera rẹ̀ lánàbì kátà sí rírọ tu wàláì kò sí gbogbo wọn pátá lọlọ́run tó àṣírí nígbà tó á kúrọ tó sọ fún khalifa pé ànábì ọlọ́run ló ń pẹ ìsìdíó yé yín ànábì ló ń kànkàn kódà àmì wà àmì wà àpẹẹrẹ wà tẹ́ fi dóòmù àpá ànábì ló wọn ni àkílà àmì náà orí àmì náà ni kí n sọ tẹ́ wọ́n ní kí ni mo á rò ẹ̀bẹ́ ń rò pé mo ń parọ́ ni kí là bá tún rò kí là bá tún rò kúrọ́ burúkú tòǹtòrí de kó tó dìde làtìrì ó tutù adúpẹ́ àwọn nìkan nítorí àti mọ̀ sọ eléyìí pé kò sí lọ́wọ́ tiwa pé ọwọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó tó bá wá bẹ́ni tó mọ̀ nípa òfin ọlọ́run irú ń dáná bí tó bá lò sírú àrùn iná náà fún ẹni tí irú bá ń ṣe mo rò pé yé wa ẹ̀hẹ́n kò á ní jẹ́gẹ́ kò mọ̀ ni kìnní kan bó ṣe bí yóò diwọ́ kúdúrú ni mo rò pé ẹ̀yin tá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ bá ní kó o ṣe náà làwọn ní kó o ṣe ọtí ọlọ́run kò ọlọ́run lọ́mọ ní wàhálà náà tó ọwọ́ ọ̀tá ni oògùn àrùn tí bá máa ṣe ni lọ́kàn wà àwọn ànábì ọlọ́ àwọn aránṣẹ́ ọlọ́ wọn kò sí tá a gba mọ tá a lè sí àfi ká

Arba'una ya kí ni tọ́ka sí ogójì hadith hadith anabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ ju fọ́ọ̀tì lọ àbí ọ̀pọ̀ jùlọ lọ jùlọ ẹ wo ahmed ibn hanbal rahimahullahu ta'ala nínú musnad rẹ̀ ẹ hadith tó kó jọ mbẹ ni hadith forty hadith nínú àìníye millions ní bẹ lórí ẹ̀ tí ò tó ten thousand hadith lẹ́gbẹ̀ẹ́ àìmọye mílíọ̀n tó lòun á sórí tó o túmọ̀ sí pé àfi ká dé sòkòtò wa kó lè o ká máa ka inú ìró tiẹ̀ máa dáadùn ẹ anábìwá ló sọ báyìí anábìwá ló tún ní ká ṣe báyìí anábìwá ló ní ká pa báyìí tì inú ìmánì rọ̀ máa lékún sí ojoojúmọ́ ni. so wọ́n máa rí pé gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn àrùn burúkú àwọn rubbish nonsense àrùn tó ń gbé káyẹn yóò mọ̀ fi ọlẹ̀ wọn náà máa rí pé ọbọ̀lọ́wọ́ eléyìí ọbọ̀lọ́wọ́ eléyìí ọbọ̀lọ́wọ́ eléyìí látàrí tọ́ǹkà tọ́ǹsẹ̀ǹ àmọ́ tí èèyàn bá kà ń kọ́ lọ́kàdà bíi khasara lásán ni ẹlòmíín náà masha Allah ọ̀rọ̀ sọ̀hìn Bukhari ó fi dírẹ́sì ilé sọ̀hìn Muslim ó fi dírẹ́sì ilé sunani Abi Dawud ó fi dírẹ́sì ilé An-Nasa'i ó fi dírẹ́sì ilé At-Tirmidhi ó fi dírẹ́sì ilé Ibnu Majah ó fi dírẹ́sì ilé ó wá fi Muwatta ó fi kásẹ̀ rẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ ọ́sà fi dírẹ́sì dírẹ́sì yìí náà sáni sá ó wá dàbí abọ́ àwọn obìnrin tí wọ́n ilé fi jẹun àmọ́ tí wọ́n fi tó kọ́ wọ́n lè máa fi rọ́bà jẹun o. gbogbo àwọn abọ́ tó wúlò tó da yẹ́kẹ́kẹ́ mẹ́tẹ̀bẹ́ mẹ́tẹ̀bẹ́ mẹ́tẹ̀ fi bo lẹ́sìn ti jẹun. nígbà tí wọn náà bá ń kó tóra ìjọba èèkà tó máa ń sọ̀rọ̀ ọmọ ọwọ́ ayé ọwọ́ adẹnulẹ̀ bí olódò tí ọ̀dà kan gbogbo òwe kò tontori délé ẹ̀yin náà ra wo nǹkan tí sọ inú ọmọ ọ yàtọ̀ yàtọ̀ sẹ́ni tí ọ̀ma gbogbo orú nǹkan ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam iná àlá lè wá irú ìwòsàn bẹ́ẹ̀ lọ torí ẹ̀ wọ́n á nítorí kíni ọkọ̀ kan ò lè gbádùn ẹgbọ́ píríncípù ọkọ̀ kan ò lè gbádùn láyé illa an takuna arifatan bi rabbiha ẹ̀yà àti yẹn bá mọ́ lọ́n gbogbo ọkàn tí ọba tẹ ọlọ́mọ tí ọmọ lọ́n kò lè gbádùn àà tẹ̀bílẹ̀ ayé dáa wà tọkàn rẹ ọba mọlọ ó rí i pé nu hílà yìí ló ó rí pé nu fìtínà lọ́wà pákàlẹ́kẹ́ ò ní jọ gbádùn ẹ lọ sí ṣọ́ọ̀pù yín jọ lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀pù bá gbẹ̀ǹbẹ̀ sọmọ kí wọ nígbà tọkàn rẹ gbádùn ta lẹni tó wá eléyìí olórí ibú wo ló wá eléyìí gbàtí wọn mọlú ẹlẹ́dàá pé gbẹ̀kì nìyẹn ṣe wọn àwọn ọmọ àwò gbẹ̀rùn àkó gbẹ̀sẹ̀ náà tí ọgbà dùn so ó rí pé bí wọ́n ṣe dànù nù àwọn tọkàn tí wọ́n dàrú tí ọgbà dùn ah mo fọkàn fọkàn àìfọ ọkàn gbẹ bá wọn. sí yọba gbé ọ àti tó kíní kan ká tó kíní kan bí bẹ́ẹ̀ bá gbé kíní kan báyìí láti yọba máa kọ fòfò ó ti tó gbé báyìí ẹ gbọ́rọ̀ àwọn <laughs> so ìwọ náà bá di kí wọ́n polútì ọkàn rẹ gbogbo dọ́tí wọn náà bá rí gbé báyìí wọ́n láì gbé báwọn ẹ fi àwọn ẹjọ́ máa ń parẹ́ o ẹ bá lọ fọ́ kàǹkà lè sí o láìra ọkàn ò lè gbádùn àfi bá mọ́ lọ. nísìnyí nǹkan kan ṣẹlẹ̀ ẹnìkan wọlé àwọn kan fẹ́ lọ jáde nǹkan lọ pọn mi máa ń da mi sínú agbọ̀n lórí ìgbà tágbọ̀n bá tó kún kóun ó tó jáde ńbẹ agbọ̀n kún lè bàbá rẹ̀ agbọ̀n kúkú kún tó nígbà tí ilẹ̀ wa mọ àwọn ará ilé wọn pé ah kẹ́hìn irú tá a fi ró ilé yìí kọjá sísọ ẹ̀rí làwọn tó kọ́ agbani gbogbo olè tó bá wọlé yìí ọmọ pọn mi bẹ́ẹ̀ ni ọkàn tí wọ́n ti polútù ọkàn tí ẹ̀tọ́ gbádùn pé kí ni tá ń la gbọ̀ òkò àbí torí pé lẹ́yìn náà ń pọ̀ mí orí tiẹ̀ gán dàrú. àkọ́kọ́ kí lọ́kọ́kọ́ gbé dìpọ́ kí lọ́kọ́ gbé ọdẹ dìpọ́ ń jalè tiẹ̀ débà kórì rẹ̀ dàrú. dákun fagbọn náà kó tó tó kàn fẹ́ bá lulẹ̀gbẹ́ lulẹ̀gbẹ́ kọ́ máa lọ. àwọn ọmọ pèpè ọgbọ̀gbọ̀ gbogbo nǹkan tiẹ̀ ṣé ó fẹ́ bá táwọn bàbá wa ṣe ọkàn tí wọ́n ti bàjẹ́ ni torí pé ìwọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn lè má mú kàn sílé ẹnìkan á lọ sí imam láàyè ó ti wá jókòó tẹ̀síáwò tó ní kó o dìde àwọn bá gan máa ń wọ́n bá ń pa awọ awọ ti lẹ̀ má awọ ti lẹ̀ má wọ̀ di imam títí ẹ bá fẹ́ tipátipá yọ awọ yìí àfi tẹ́ ẹ bá pín ìdí imam àwọn ọ̀dìyàn ọ̀yọ́ gbogbo ẹ̀rọ ẹni tó ọlọ́mọdé àti ìmáàmù dárùn ọlọ́mọdé ọkàn tí wọ́n ti bàjẹ́ ẹnìkan kan ní a'udhu billahi minash shaitanir rajim allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi as-samawati wa ma fi al-ard man dha alladhi yashfa'u 'indahu illa ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọkà ayà yẹn délẹ̀ ọkà fáwọn jáde-jọ àwọn bá jáde síbi tí a ti lè borí àfìgbọ̀n náà lọ ẹtẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alaihi wasallam àwọn òkùnú kan sọ tó bá fọ́ kàn yọ gan mọ́ ọ náà lọ tó fọ́ yọ kí ni kó tó bá pẹ́ jáde nìyí rà gbádùn àwọn ní tó ń bá sọ̀rọ̀ bá tó nítorí pé wọ́n gbọ́ lọ́ngbọ́n ni. torí pé ọgbọlọgbọ ìmánì tẹrí yẹn wàá rí i pé gbogbo rubbish nonsense táwọn ń kó ká kankan níwájú ìmánì tẹ torí pé o ṣe torí pé ọmọ pé àrùn tí ń bẹ nínú ọkàn kò sí bá a ṣe lè borí ẹ àfi ká gbọ́nà ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wasallam wọn lo ìtújú fáwọn ó sì tún rẹ ó tún yàn ó tún yàn ó tún yàn ó tún yọ ẹ̀jẹ̀ kankan jáde ń bẹ tẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ àwa ni jábọ sí mọwulẹ sí àwa ni jábọ sí onínúnú ẹni kò lè bá a ah, ah. ṣẹbọ bẹ́ẹ̀ nu ọbẹ yìí mú dáadáa o sì kí bọ̀nà fún ó tún jáde lálàáfíà jáwọ̀ bọ̀ sí tọ́ba ti kọ̀ bẹ́ẹ̀ lé lọ́wọ́ ẹ̀ka wọn kí á tẹ́lẹ̀ ẹ̀ẹ́rì ọrùn rẹ̀ bọ́ọ̀lẹ̀ tí gbogbo àrùn tí ń bẹ lọ́kàn kò ṣeé borí àti anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí munafiki ń dàlà àrùn lánàá sẹ́wọ̀n kó àrùn yẹn burú débi pé ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun nálẹ̀ ọmọ abẹ́ńjọ́ gbẹ̀ndà òkè yá kí ni wọ́n ń pè ní nípa ilé kí ọmọ abẹ́ sàlẹ̀sàlẹ̀ náà òun náà ní kí gbé kúfùrù pamọ́ kọ́ fi máa yàn pé irú rẹ̀ pọ̀ láwọn wa yìí náà èèyàn kan ní ìsìn yóò jẹ pé ọmọlẹ́gbẹ́ awo ni èsì máa wá mọ́sálásí náà bí èèyàn gidi ọ̀rọ̀ ní sì tọrọ ẹ̀ ah, subhanallah irọ gidi ó ń jàǹbá ńlá so irú wọn múnáfìkì náà ń pe irú wọn kò sí ní dáadé fi wú àrùn múnáfìkì àfìlànà muhammed alayhi wa sallam torí bá ti máa súnà ọ̀rọ̀ tẹ́yìn máa bá a sọ kò ní so yóò ókè tá a bá ti mọ àrùn àti lògùn ṣiṣẹ́ yóò lè kò ní le rárá torí láti tọ ìlànà anábì láti ṣèwòsàn àwọn àrùn tí máa bá yẹn jà nínú ọkọ bí pípọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àrùn ọkàn máa wà ń bá yẹn sọ̀rọ̀ náà automatically rí pé imú òun ni imú òun ọkàn máa tán rẹ̀ tó àrùn ọkàn ni ẹni tẹ́ ẹ bá ti fura síbẹ̀ ẹ jókòó pẹ̀lú ẹ̀ sọmọ ẹni tí ń bá wa sọ̀rọ̀ sọmọ bó ti ṣe jẹ́ sọmọ tó máa gbogbo ọ̀rọ̀ tó bá sọ sọmọ kò tá a gbọ́dọ̀ tó sí sọmọ tó lè ṣe wá tá a bá ní tó sàn kò rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ń bá ti ń bá sọ tẹ́ ń bá ń bá sọ ẹ̀rí pé ọjà di lẹ́ni tó padà páàtì òun náà wà bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ mi ara rẹ̀ kíkí ní dọ́là nígbà tí èsì kọ́ fẹ́ wọná ọlọ́run tó mà dá mi mà ní sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ìyẹn ọba tó ṣe pọ̀rọ̀ rò jẹ́ nǹkan mi àbódódó lónà bá dún wáàzí ńlá akramakumullah torí ìlànà anábì fi gbogbo àrùn tí máa bẹ nínú ọkàn ẹ̀yin ń yín láàmú oníkẹ́ni mánì ẹ̀yin ọ̀fẹ́ kọ́ kejì ẹ̀yin kan wò pé kílẹ̀ nìkan ìlànà anábì wípé tí wọ́n gbélé ayé yìí ìwọ nìkan lọ wà ń bẹ̀ ṣé yóò ṣe gbé ni ẹ má sọ ayé lọ́nà mọ́ṣáláṣí ìwọ nìkan lọ wà ń bẹ̀ ṣé ọ̀rọ̀ kò ní rọrùn gbogbo àdúgbò ìwọ nìkan kọ́dà gbogbo òlu ìwọ nìkan ni ṣé rọrùn ó ti ti ìwọ Ọlọ́run fẹ́ kéèyàn láyé ìwọ wàá sọ ó yẹ kó jẹ́ pé mi nìkan ló fún àwọn ẹni tó tún fún pẹ̀lú mi báyìí ó ṣe dáadáa náà a ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ lọ́kọ̀ rẹ ti ta ni tó ẹ rí i pé pẹ̀lú báwọn ìlànà ẹ̀sìn kò sẹ́ni tí ò lè ya counterfeit kò sẹ́ni tí ò lè burú bàjẹ́ kò sẹ́ni tí ò lè bá wà burúkú lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn ni máa gbà dànù ẹ̀sìn ni máa gbà dànù torí ẹ̀ ẹ̀rí sẹ́ni omi ní ìsìn ìgbà tó ń sì wà ń kó pé sọ́mọ́ òun òun lé kọjá máa pè irọ́ la lọ́bọ tí o bá jẹ́ sìn tó tún àwọn èèyàn yìí náà ṣe tá ló lé mú kò sẹ́ni tó lé mú tó ń tan rẹ jẹ so ìdínú ẹ̀sìn ló máa ń túyàn sí ẹ̀sìn ló máa ń sọ gbogbo èèyàn ni ó sè wọ́n jiná tí wọ́n fi rọ̀ ẹ̀sìn ló máa ń sọ àwọn èèyàn dèèyàn pẹ̀lẹ́ ẹlòmíì tẹ bá mọ̀ ní ìgbà tí ń ṣe jàgídíjàgan ní ìgbà tó gbóná jájájá àá ò tó tó lè bá gbọ̀nà gbàtẹ́sì wọn àti àwọn tí wọ́n wọ́n mọ̀ ń gbà tó ń bá rí wọn Allahu Akbar Allahu Akbar á ah, ẹ̀sìn mà lágbára ẹ̀sìn mà dápọ̀ tó ara ń tí lánàá Ànábì sallallahu alaihi wasallam tí máa ṣe fún yàn ló fi jẹ́ pé gbogbo ẹni tí ó bá gbọ́rọ̀ gbogbo ẹni tí ó bá ti dáadáa tá a bá fẹ́ kọ́ dáa tá a ti fẹ́ kọ́ máa gbọ́rọ̀ ìlànà ẹ̀sìn ẹ̀ ẹ́ rí i pé náà ló fà á ló fi jẹ́ pé tọ́mì bá gbọ́rọ̀ tọmọ bá ti yàyàkuyà tí ń ya garawa bọ wọn máa gbé bọ wá lè tó ìgbà tó ẹgbẹ́ yìí lágbo kan tó ẹgbẹ́ tẹ bá ti fún ọmọ tí ìgbọ́rọ̀ mu yọ ọmọ àwọ̀ lágbo mo rò pé àgbòjẹ̀dì náà lẹ́lẹ́ líle o àgbàgbó bàbá tó wọn á pé báyẹn lágbo kan ti ti ọmọ burúkú ọmọ àpáǹlẹ̀ tí ó ti rọ̀ ọlọ́mọdé dáadáa ìsolóògùn so àmọ́ tí wọ́n á kí ọmọ bá yàyàkuyà náà lóòótọ́ tẹ́ máa ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tẹnba sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam níjọ́ kan anabi bẹ pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nǹkan báyìí báyìí wá ṣẹlẹ̀ anabi wá ṣe báyìí lẹbi táwọn ọmọ tí ọmọ rọ tí ọmọ lọ yàtọ̀ sí bí wọ́n ṣe máa ṣe ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ mọ̀ tó ẹ pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan yẹn wọ́n máa dín so ìlànà tà anabi sallallahu alaihi wasallam òun ló lè borí àrùn tí bẹ nínú ọkàn nítorí sábàbí ńlá nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn tí ò bá sí àdánwò wọn ní katọlọ nǹkan kan tí ò bá sí àmì wò ẹnìkan ò ní tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe rí ilé ayé yìí ṣùgbọ́n gbà sádánwò ń bẹ tí àmì wò ń bẹ ẹ sì rí báwọn kan ṣe Islam ẹ sì rí báwọn kan tẹ̀lé súnà ẹlòmíì tipátipá ló mú dóńtún náà gbàtà ikú ti ná gbàrọ ti ná gbòòrò oríṣiríṣi àdánwò ní bá pàdé ọ̀padà tí ń ṣe kí ni tí ń ṣe súnmọ́ gbé rádaràda ní wáká wọn lọ gba visa Amẹ́ríkà wọn á nà o ẹ̀wọ̀ ní àwọ̀tẹ́lẹ̀ tó bá ti yọ àwọ̀ ẹ̀wù mí lé má ṣe pé tó wọlé tà wọlé báyìí gbogbo oorun rádaràda tó ti mara ọlọ́run lọ́mọ bó ṣe dé mú àwọn òyìnbó tí ó ṣe interview ni wọ́n bá disqualify rẹ̀ the next person ẹlòmíì bá wọlé ọ̀sà wọnú àwọn tó ní fẹ́lẹ́ ọ̀jọ̀ ó ti jáde tà jáde lọ́kọ́kọ́ bọ́ aṣọ ògùn náà aṣọ ògùn tó ẹni kọ́ ọkọ̀ bọ̀ dànù náà sẹ́yìn ọ̀kọ́ àrùn ọ̀kan ọkọ̀ bọ̀ dànù wọn á níbi ṣe ń pọ̀ báyìí tààrà ó sì bá mọ́ṣáláṣí kan wọ́n ṣàlàyé tawhid tọ́ba lọ bẹ̀ sẹ́wọ̀n kí àtẹlẹ̀ tọ́ra ayé kẹ̀kẹ́ kí ni wọ́n sọ kí ni wọ́n wí gan-an ilé ọmọ wo mọ́ṣáláṣí àbá lọ́ba wo mọ́ṣáláṣí tó náà bá ra jókòó lẹ́gbẹ̀ẹ́ tó bá ń sọ̀rọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ gbọ́ àwọn parí lọ́ba lọ́ba ọ̀tá ọ̀tá ọ̀rọ̀ mi lẹ́ ń sọ ṣe ṣe kí wọ́n lè ti rán yín sí mi because gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ẹ èmi lẹ́lẹ̀ ń bá wí àmọ́ rì àwọn ò rí ọ rí ọ̀rọ̀ ọlọ́run la sọ òkè tó lẹ̀ tẹ́mi lónìí gan lẹ́ sàn. wọn àbí wa kọ kọmọ wá dánilẹ́kọ̀ọ́ yìí kọmọ wá dánilẹ́kọ̀ọ́ yìí bàbá rí dáadáa náà ọlọ́run ní òkun wa bàbá wọn bá bí ọlọ́run náà ní máa gbé bẹ́ẹ̀ lẹ́nu kan amẹ́ríkà tí oògùn ọ̀wá gbé lọ ìṣe súnà tó wá gbèdé bẹ̀ báyìí nígbà tó ń rò pé amẹ́ríkà lórí parí ó ti padà lọ amẹ́ríkà rẹ̀ náà ni náà mo fẹ́ ti tàkùjú ká ẹlòmíràn tẹ̀lé súnà ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ lórí nǹkan lé ayé tí ń fún wa tó ti ṣe kíni tó ti ń tẹ̀lé súnà àmọ́ níta sáfẹ́ fààyàn ni pé ìwòsàn gbogbo àárẹ̀ tí máa dáyàn láàmú lọ́kàn bó láti nínú lànà anábìwọ̀ Muhammad صلى الله عليه وآله وسلم tọ wọn ní tába lérò pé a lè rí ìwòsàn àrùn àárẹ̀ gba ibòmíì bẹ́ẹ̀ tó sí lánàá nàbì sallallahu alaihi wasallam táwọn pa nǹkan ara wa jẹ nù à ń wá wa kú wa láti rí ìrèkúrè nù sẹ́wọ̀n kí táwọn bá ń da àwọn èèyàn láwọn nínú ọkàn gbà mí wọ́n lè sọ pé ilé ayé ìdojú sáwọn ìrònú táwọn ń bá wọn gbogbo gba ni àwọn ń ronú bí káwọn para wọn àwọn òtí ẹ̀ mọ́ táwọn lè ṣe tó lè lọ síbítù pọ̀ nǹkan ronú kọ́ parí àwọn kan fún ọ lábẹ́rẹ́ oorun tọ́ba tó ti jí ńkọ́ náà ló tún máa rò lọ torí ẹ̀ nínú ìlànà súnà abẹ́dẹ̀ ẹ̀ rí ìlànà tí ò ní ṣe kọ́ ronú gbogbo rọ̀ mọ́ tọ́ níbí báyìí nígbà tẹ́nìkan tí ń rò pé ọ̀nà wà táwọn lè gbà ní bá lọ́ọ́ mutí bàmùtí ló bá ti mu ìgò kẹta yóò tún wọn rọ mí ló bá ti mu ife kẹta wọn tún rọ mí sí fún pé ìrònú yìí wọn bá tiẹ̀ jẹ́ lójú kó lè tètè lójú rẹ bá tún ti dáńkọ́ ní tí ó tún máa rò náà yàtọ̀ sẹ́ni tó tẹ̀lé lánàá sùn ẹni tó bá tẹ̀lé lánàá sùn yóò rí ìwòsàn akramakumullah nínú àárẹ̀ tí máa ń dá àwọn èèyàn láàmú lọ́kàn oníkóyàn máa fẹ́ bàjẹ́ kó sáà máa fẹ́ sìn kó máa fẹ́ sìn síbẹ̀ yìí mọ̀ pé inú súnà lèyàn ti lè rí wòsàn nígbà arákùnrin yẹn tó ní gbogbo òfin Islam òun comply yàtọ̀ sí má ṣe zina àwọn sọ ara káì inú tó ẹ lọ anábìlẹ̀ fi tó wù ọkọ ọmọ báyà tiẹ̀ ṣe zina àbúrò ẹ̀yà àbúrò bàbá ọmọ ń kọ́ ọkùnrin yẹn kó tó kú omi ó ní báyìí wọn ti wá kórìíra ibi ìlànà anábì sallallahu alaihi wasallam náà ní ìwòsàn wa àdúgbò ẹ̀kọ́ lọ. tọ́ tó lè bá n wa bá ń wá ìwòsàn kan máa máa o àmọ́ máa lọ́kàn. kò síbi tá a ti lè rí wòsàn àfi gbọ́dọ̀ anabiwa muhammed sallallahu alayhi wa sallam. wọ́n ní ìtọ́jú ara ń kọ́ wọn lórí sí méjì alákòókò òun náà ni ìtọ́jú tọ́lọ̀ ti dá wa mọ́ gbogbo ẹranko lọ́lọ́run dá mọ́ kò bá jẹ́ tó nílò aka ìbí èèyàn kò bá sì jẹ́ tó nílò aka ìbí gẹ́gẹ́ bí àwọn dábàá ẹ̀rí eléyìí ò ká lọ síbìtì òbúkátà ká pé olùtọ́jú aláàrẹ̀ kan kó tó di pa àrítọ́jú gẹ́gẹ́ bí àárẹ̀ èmi kí ló mú ebi àgbẹ̀yìn ọjà òní sẹ́yìn kọ́ lọ sí ẹjọ́ ebi ń pa mí o ẹ ọwọ́ àtò ńgbà tó kàn ló ń ṣe bàbá ebi náà ni kí ni ẹni tó fẹ́ tọ́jú rẹ lọ́wọ́ sámẹ́là lẹ́fẹ̀ẹ́ jẹ ní àbí àbí kí ni jíjẹ ẹ lọ́ọ́ wọn lélẹ yìí oògùn gàtà kọ tó ẹnìbọdì lọ tó ń gbẹ bá ń gbẹyàn kí lóògùn tiẹ̀ omi nì tó tutù bá mú yàn kọ káda káda sọfúnra àbí káwọ sọ òtútù òwe lẹ́yìn oògùn gàtà wáyé ẹ kí ló dé tó wọ bọ̀sẹ̀ kí ló dé ẹni tó bá tilẹ̀ ní máa dá sọ́fà tiẹ̀ kò ní ìdíkẹ́ nìkan kọ́ máa ṣàlàyé lẹ́yìn fún ọ ẹ tòmọ́wẹ́wò tutù kò ríran o òru bá sì mú kọlọwọ sọ kọlọwọ eh, blanket kò ríran o ẹ ẹni pé tóru bá mú kálukú máa ń tọ́ yẹ kó wọn wọ̀ tó tutù bá mú kálukú máa ń tọ́ yẹ kó wọn wọ̀ tọ́ba ti rẹ̀ yẹn ń kọ́ kílógún rẹ̀ ní ọ̀lọ́ sinmi ni àwọn tó wá oní tontigbo ti rẹ̀ mí o màá sì rí pé mo kó òkúta yìí à ọ̀pá rẹ̀ nígbà tó ti rẹ̀ ọ́ kílógún rẹ̀ kọ́ lọ sinmi tọ́ wọ́n gbogbo orú àwọn ilé tí ń bá ń sèyàn ètò tí àtòjíjẹ rẹ̀ lè yàn mọ̀ ètò tí àtòjíjẹ bí oníkà jẹun àtòjíjẹ òǹgbẹ oníkà mu àtòjíjẹ òtútù onáníkà wọṣọ òtútù àtòjíjẹ àárẹ̀ onáníkà sinmi tó eléyìí kò bùkátà kẹ́nìkan kan lọ sọ́sìbítù bẹ́ẹ̀ náà làwọn ẹranko àwọn náà mà bẹ́ẹ̀ nítorí pé tẹ́bí bá ń pa ẹran tẹ́ ẹ nílé ẹ̀yin kọ́lẹ́ sọ gbóúnjẹ bá ń bẹ́ńtò ẹ̀rí kí ọlọ jẹ́ tí o bá sì ń tòsí yọ ọjà kùn ẹran kan ò ní wojú rẹ pọ̀ nbẹ́ lé o yọ ọjà kùn bọ́ bá dún wájú rẹ tó bá dé tó níwò ni ọgbà o kékeré ni ọfẹ́ polú ara ni tó bá tún jẹun tó yó tó yó tó yó kò sómi à yọ ọmọ wá omi ibi tómi bá wà pé kọ́ ọmọ gbómi bọ̀ kọ́ ọmọ tètè gbé kalẹ̀ yọ kọ́kọ́ kan ọ̀dà nùnà kékeré ni ọfẹ́ pààyàn ọlọ́run ti dá gbogbo èèyàn mélèé tó bẹ́ẹ̀ náà ni tó bá rẹ̀yìn ọmọ ọ̀dọ̀ rẹ ní máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu yẹ́sà yẹ́sà yẹ́sà ó ti wá rẹ̀ ọ wà ló fẹ́ lọ sinmi no àwọn sẹ́kàn bẹ tó bá mi ṣe three hours ló ma fi ṣe kó tó lọ sinmi ẹ gbọ́ pé ọba yé eyín èmi ń lọ ń tèmi yọ wọ yàrá rẹ yóò tún halẹ̀ kù kọ́ ọmọ bá wọlé wá tún yọ lẹ́nu tó gbogbo oògùn àwọn eléyàn kò bùkátà kútúbà oníkálukú ti mọ kí lòun ó lò sí tọ wọn ní àwọn kan mí bẹ ọ tó ṣe é pé ń bùkátà ká ronú o. wọn bùkátà ká farabalẹ̀ o ká tó mú oògùn tí ń ṣe wá o gẹ́gẹ́ bí àárẹ̀ tí máa ṣèyàn eléyìí tí máa ṣèyàn lára tẹ́kí yóò mú yàn kúrò nípò bíbẹ lálàáfíà tá a ti mọ̀ pé yàn máa bẹ lálàáfíà bí ká pé ooru ara èèyàn lékún sí gbogbo èèyàn fọ́ kárí yàn pé áá bẹ́ẹ̀ tí ìsìnkú wọn gbé ọkà kaná. abára rẹ tutù ní gidi láti èsì kan sọ yẹn sínú fírísà táwọn kí mẹ́wọ̀n ọ̀kànlélọ́ gbóògùn kankan kó gbé lura lẹ́ẹ̀kan náà bí ara rẹ ń gbóná lábàádì ọkàn á lọ kankan ronú ó máa jẹ tó lọ lò tó ní kókùn ọjà jẹ́jẹ́ bó bá ń pé ń tutù ní gidi náà ni ó ìgbà míì ó lè jẹ́ pé ara gbígbẹ lára ń gbẹ burúkú kò sí bó ti lè para tó ara rẹ̀ ó tún ti gbẹ òtútù ó sì mú ara rẹ̀ sì ń gbẹ ó gbénu sahara ara rẹ̀ sì ń gbẹ àwọn yóò ní afurasí o gbára sí ń gbẹ lára ńlá gbogbo ọwọ́ ńlá àti ẹ̀gbọ́pẹ́sẹ̀ ńlá agbọ́pẹ́tẹ̀ ńlá ọwọ́ ńlá ìtàn ńlá ẹ̀yìn ńlá ẹ̀kẹ́ ńlá à bí ìṣe yìí. so wọn ní kankan ń bẹ pẹ̀lú eléyìí so eléyìí nínú ààrẹ ìgbà míì ó lè jẹ́ pé gbogbo bí ilẹ̀ ti gbẹ tó tá a wà lásìkò ẹ̀rùn tó tí gbogbo ara àwọn èèyàn ń gbẹ ara tiẹ̀ ń kàn rìn ni ara tiẹ̀ ń kàn rìn ni níbo lomi tí wọ́n ń jáde lára tiẹ̀ báyìí ọ̀nfà kéèsì o ọ̀nfà kéèsì bákan náà àwọn ààrẹ mi wà.

àbí kọjá méjì wọn á ní nínú ìwòsàn eléyìí tó dáa jù oníkẹ́ni tó fẹ́ tọ́jú èèyàn kó máa sábà bí ní tó bí àárẹ̀ yìí kàn ti kórìí ń fọ́ lásán ọlọ́run ló inú rún eh, andrew leversol áà eléyìí ọ̀ma sẹ́ ìlànà tà nàbì sallallahu alaihi wasallam oníkẹ́ni àwọn kan wò kí lọ́ọ́ fà nítorí pé tá a bá ti máa ń tọ́fà tá a bá mú kú ó súnmọ́ kéèyàn padà sí nọ́mà bí ẹni tó sọ pé etí òun mà di òun ọmọ gbọ́rọ̀ mà ṣé drop lẹ́wàá kọ fún lẹ́ẹ̀kan náà rárá ó ti tó gbà ó ti ti ń ṣe ó ti tó gbà báyìí ṣé ẹ sì ti máa gbọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n máa gbọ́rọ̀ dáadáa tẹ́lẹ̀ ah ìgbà tí ẹ wá fura pé ẹ gbọ́rọ̀ máa ń kí ni ń ṣẹlẹ̀ láyìíká yín à ah, lẹ́bàá lé àwọn àwọn sọ́ọ̀tì bíi mẹ́ta kan lọ́wọ́ à ń bẹ́ o ariwo yìí o ọkọjá sísọ o wọ́n má ti bẹ̀rẹ̀ sí ní ké láti òru dàárọ̀ ni ẹnìkan ò tún rọrùn sùn máa wọ kókó kó tutù àti máa ti ń ṣe yín báyìí àbí òye àjẹ pé ṣé ọ̀nà kan wà tá ẹ lè mú wọn mọ́ sẹ́yìn lẹ́ni lé ní èmi mọ́ nílé ọ̀kẹ́ ṣé ọ̀nà kan wà tá a fi lè mú wọn mọ́ pariwo sí ilé sí mọ́ kò yé mi ẹ̀yin ni ẹ kọ́ mi lọ́gbọ̀n tòun akọ alọ́gbọ́n tá a bá ti gbáriwo máa ń kọ́ ẹ rí i pé èèyàn yẹn ó súnmọ́ kó padà sí nọ́mà tí ó bá ti ba ìlú etí rẹ̀ jẹ́ torí ìlú kan bẹ létí òun ló máa ń ṣe sábàbí gbígbọ́rọ̀ dáadáa tí ó bá ti di pé ìlú ń fàyà látàrí àwọn ariwo burúkú kò sọ́gbọ́n tẹ̀ lé dá sí ma kìí ṣe ìlú gángan o kìí ṣe sàkúbà o kìí ṣe báńdì o so tí òun bá ti fàya èèyàn gbọ́rọ̀ agbọ́ya ló wọ́n pariwo pariwo pariwo kó tó di kọ́ gbọ́ tọ nítorí pé tá a bá ti mú sábàbí kú nítorí dájú ni pé ní ti ń sèyàn yóò kú bẹ́ẹ̀ tó sọ pé inú rùn àmọ́ kò rùn tẹ́lẹ̀ bó ṣe kọjá gbàbí kan tó ń gbóòórùn kóòórùn kan nínú bẹ̀rẹ̀ sí ní rùn má tún gbàbẹ̀ mọ́ sì sọ imú rẹ fún àwọn òórùn kóòórùn. nítorí pé ara rẹ ọ̀fẹ́ òórùn kòórùn ètò kẹ́kọ̀ọ́ máa lọ pé á ah, lọ́kùyọ̀ tí ọmọ ní omi kọ́ máa gbé lójúmọ́ yìí ọba o máa ti èsì pọ́sọ fún òun rí gbẹ́yà. àkàràmọ̀kùnmọ̀lá tí nǹkan bá wá ń wọ́n ní tó bá pè nǹkan lóògùn wọ́n ní tó nínú ìlànà ti ànábìnú nítorí súnmọ́ òní pé ọ̀kan nínú oògùn yẹn yóò ṣiṣẹ́ negatively tó bá gbé nǹkan méjì ní bá ń sèyàn oògùn kan ọ̀gbọ́dọ̀ oògùn náà gbọ́dọ̀ pé méjì nínú làánà kànábì sallallahu alaihi wọ́n sọ pé ìyẹn náà ló bá sọ̀rọ̀ ó ní nínú ó yé wa ike àwọn tó bá ń gbé Sahara níbi ti máa gbẹ tójò kìí ti sábà rọ̀ àárẹ̀ àrùn kì í sábà sà nítorí pé gbogbo àárẹ̀ gbogbo àárùn tí ń ṣe àwa ń gbogbo ibi tí ti mú tójò ti máa ń rọ̀ tí ilẹ̀ ti tutù yìí báyìí ọlọ́run ti gbé kó fáwọn látàrí bí ọ̀dọ̀ wọn ti ṣe gbẹ látàrí bóòrùn tó ṣe jẹ́ pé ó máa ń tàyàn lára ó dúdú ni ẹ ó rí pé nǹkan ti lè máa ṣe ọ́n bì tó máa ṣe bí kọkànlá lọ sí irú mẹ́kà kọkànlá lọ sí irú lẹ̀ lárúbá kàtóòrùn tí máa ń wà ní oṣù kọ́kọ́ gba gbogbo tí máa ṣe ọ́ lórí kò ti gbádùn látàrí bí wẹ́dà ṣe rí so wọ́n á sọ pé àwọn tó máa ń gbèrú àwọn ìlú tiwa wọ̀nyí níbi tílẹ̀ bá ti tutù wọ́n ní àárẹ̀ máa ń pọ̀ níbẹ̀ àárẹ̀ sísè máa ń sọ wọn kì í ṣe nǹkan ẹ̀yọ̀kan ló máa ń bì àárẹ̀ wọn máa jẹ́ pé àrùn ó gorí àrùn àrùn bí àrùn yóò wá jẹ pé àrùn méjì ló yọ sí wa náà àwọn ẹni tó máa ń tọ́jú aláàrẹ̀ lọspịtụ ló lè sọ eléyìí fún wa ẹ rí i pé àwa náà gan dáńsẹ́ àní kan nínú rẹ̀ by the time tí ẹ̀yin bá ní bàńdà yín láàmú bá lọ sọ́sítítù kí ni wọ́n ń pè ní wọ́n lè sọ pé ara yín gbọ̀n bó tutù ṣe ń mu yín bẹ́ẹ̀ lóru tún mu yín tí nǹkan ẹ̀ ọ̀kan ní sẹ́yìn tó ẹ sọ pé ara ń gbóná lábàájì ẹ sọ pé nu yín oúnjẹ tí nǹkan ẹ̀ ọ̀kan sẹ́yìn kó ti di púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ ike lápèjúwe nírú Saudi yá tí ẹ bá fi lè lọ complain lọ hospital pé bá ń dà yín láàmú wọ́n lè ti torí tí nìkan kan pé gbogbo hospital jọ lé lórí kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa subhanallah tí èsì ọ̀rọ̀ wọn ni wọ́n pé gbogbo wọn péjọ lé irú lọ títí jẹ́bẹ̀ mi torí àárẹ̀ yẹn strange láwùjọ tí ọmọ sábà sì yẹn kẹyọ kọ̀ọ̀kan náà ní kẹyọ kọ̀ọ̀kan náà ní kẹyọ kọ̀ọ̀kan náà kódà wọ́n tún ṣẹ̀ṣẹ̀ declare state of emergency lórí ìwọ tó oníbànṣẹ́ ọ̀hún special medication tó yẹ pé ọ̀tọ̀ níbi tí wọ́n páàkì ògùn rẹ̀ sí torí àwọn ọmọ tí ń wá lóńtorí ibi tí wọ́n ti ń bọ̀ ni yàtọ̀ síbi tí wọ́n bára rẹ̀ sọ eléyìí ọ̀jẹ̀bà torí ẹ̀ wọ́n sọ pé ẹni tó bá tọ́jú aláàrẹ̀ yóò máa kíyèsí àwùjọ tó ń tún tọ́jú aláàrẹ̀ irú àárẹ̀ wo ni máa ń ṣe wọ́n bẹ̀ ṣé àárẹ̀ tí nǹkan kan máa bí ni àbá àárẹ̀ tí nǹkan púpọ̀ máa bí bẹ́ẹ̀ náà lòògùn ó rí tó wá pé àárẹ̀ tí nǹkan kan máa ń bí ni oògùn ẹyọ kan náà wọ́n fi tọ́jú ẹ̀ oògùn wa lè torí sí mẹ́ta tán fún o but gbogbo ẹ iṣẹ́ kan náà wọ́n ti nǹkan kan náà ni wọ́n ń treat tó bá wá dé pé àwùjọ tí nǹkan tí máa bí ara ẹ̀ wọn ọjọ́ kan nǹkan púpọ̀ ni oògùn púpọ̀ wọn ò fún ìbẹ́ yẹn náà máa rí tá a bá lọ sí tòmí tí wọ́n fún ọ lóògùn ẹyọ kan ni àdìgàtù wọ́n ti fún ọtí ọ̀pọ̀ wọ́n tún lè ní kó tún lọ rà yìí eléyìí ò sí lọ sí tòmí ẹtú lọ wáyìí so bí iṣẹ́ medication ṣe gbà láwùjọ kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé nínú ìlànà tànàbà Muhammad sallallahu alayhi wa sallam ma máa ń di gbogbo nǹkan yìí mà anabi sallallahu alayhi wa sallam máa ń lóògùn o tí nǹkan bá ti máa ń o ó sì máa ń pa aláṣẹ fẹ́ni gbogbo nǹkan máa ń ṣe pé kó lóògùn o bóyá ìyàwó rẹ ni àbọ̀kan náà àbọ̀ ọmọ ọmọ àbí sàábì rẹ yóò nìkan lóògùn rọ àmọ́ tí wọ́n ti gbọ́ súnà ti o súnà má lóògùn o oní súnà tó à súnà tó sáǹdì ni o àbí òye wa súnà má lóògùn bàbá sáǹdì gbọdọ̀ ju rí eléyìí oníṣẹ́fà náà fi sọ̀rọ̀ àwọn èèyàn seventy thousand kan fún ọwọ́ àlùjẹ́nà láì ṣèṣirò láì jìyà nínú ìròyìn wọn. láyé sọ̀rọ̀kù wọn èlò ògùn ẹgbẹ́lódò ẹgbẹ́tùkùtù láàyè sọ̀rọ̀kù ẹ̀mí ẹ̀ bá ti tútùkùtù lọ́gbọ̀gbọ̀ púpọ̀ yé láàyè sọ̀rọ̀kù yẹn kí wọ́n kì í tọrọ rúkìá wọn yìí tọrọ lọ́dọ̀ ẹnìkan kó ṣàdúrà fáwọn lórí àárẹ̀ tí ń àbí lórí káwọn ń bẹ̀rù kíkọ́ máa wọn yìí tọrọ rẹ̀ lọ́dọ̀ tó bá kàrá ń gidá tí wọn bá kú kàtà rúkì àtà ni ó ṣe fún wa àwọn ni ó ṣe fúnra wọn ìtumọ̀ láyé sọ̀rọ̀ fún mi torí alif wa sin wa dá tẹ̀dúlù àlẹ́ kọ́lẹ̀ tí alif àti sin àti tá tó bá ti síwájú sẹ́ léde lárúbáwá ń túmọ̀ sí tọrọ yẹn ni pé wọn kì í tọrọ tontori àwọn òsìkún sọ pé wọn tọrọ oògùn oògùn ọ̀tọ̀ rúkìá ọ̀tọ̀ torí ẹ anábẹ sallallahu alaihi ó máa ń lóògùn ó sì tún máa ń pa ẹni tí nǹkan bá ń ṣe láti ẹ̀kọ́ kó lóògùn kò bá jẹ́ fámìlì kò bá jẹ́ sọ abẹ rẹ̀ tọ́ ṣùgbọ́n kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà làwọn sàhábà bí wọ́n máa lo àwọn oògùn táwa máa ń ṣe lónìí tó jẹ́ pé àwọn ingredients ingredients ingredients púpọ̀ la fi ṣe wọ́n bí àwọn oògùn ototos medicine tó jẹ́ pé a máa lò ẹ́ rí i pé gbogbo oògùn táwọn náà ń lò tó jẹ́ ó tó dòsì yẹn wọ́n tún sọ pé ó ní side effect tó bó ti lè sòògùn tẹ́ ẹ fẹ́ lò fún náà ló tún lè bí nǹkan míì tẹ́ ẹ lérò kò sínú lànà ànábì pé máa lòrú ẹ̀ ànábì lòrú rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ oògùn tí ànábì máa ń lò oògùn tí wọ́n fi nǹkan ẹyọ kan ṣe ni èso oògùn tí ó ní ingredient púpọ̀ nǹkan ẹyọ kan wọ́n fi ṣe ó sì ṣeé wọ́n lè fi nǹkan kan kún nǹkan ẹyọ kan náà o àmọ́ tó ṣe pé yọ ọ̀ràn lọ́wọ́ ni yọ ọ̀ràn nǹkan ẹyọ kan yẹn lọ́wọ́ ni tọ àbí nǹkan tó ṣe pé ó lè pa aburú tó wà nù inú wọn lè fi kún so eléyìí náà sì ni tó wọ́pọ̀ jù nínú báwọn èèyàn míì náà ti ṣe máa ń tọ́jú aláàárẹ̀ wọn bí àwọn èèyàn ṣe yàtọ̀ síra wọn sí. Si bẹ́tì wọn ṣe yàtọ̀ síra wọn sí bílù wọn ò ti ṣe jọra wọn sí ètò wọ́pọ̀ jù láyé náà ni pé gbogbo àwọn èèyàn máa ń tọ́jú àárẹ̀ wọn pẹ̀lú oògùn oríṣìíkà tẹmọ pé ńgbà tí àwọn nǹkan wọ̀nyí tó kó jìnnà sáwa wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kó wọlé wá bá wa ni wọ́n máa gbé food supplement food supplement so wọ́n máa gba owó wa owó gégége lọ́wọ́ wa nítorí pé àwọn àlùmọ̀ tó síwájú ó kọ́mọ̀ lọ́dọ̀ ọkọ́mọ̀ bàjẹ́ àwọn lárúbáwá ọkọ́mọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn tọ́kì ọkọ́mọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn china ọkọ́mọ̀ bàjẹ́ lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀yà ayé oúnjẹ tẹ ń jẹ nǹkan ìwòsàn ìwòsàn oúnjẹ ẹ sì máa ń greek àwọn náà ti yìí tó ti kódà jù nínú ọ̀nà táwọn india táwọn náà tó ìdí nì tó fi jẹ́ pé ńgbà tó máa kó gbogbo orú eléyìí wá bá wa yóò máa jọ wá lójú bẹ́ẹ̀ sì ni àwọn medical doctors wọ́n lẹ́nu wọn kò wíkẹ́ gbogbo ìgbà tó bá rọrùn fún wa láti lè sòògùn àárẹ̀ tí máa ń ṣe wá pẹ̀lú jíjẹ oúnjẹ kan pàtó pété ọba tí oúnjẹ yìí yóò sóògùn tí ń ṣe ọ gbogbo wọn náà sọ yìí pé oúnjẹ ńlọ ọmọ máa àwọn medical doctors ẹnu tiwọn náà kò bẹ ní ìsìn lápẹjùwe láwùjọ tiwa ṣebí ewé ewúro yẹn so àmọ́ ní nǹkan tí ń sóògùn rẹ ń sóògùn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ókè sẹkẹmi àwọn máa jẹ ewúro yẹn ló pé mi ní àbí kí n máa lọ wa máa jẹ ewúro ni àwọn sọ pé kòrò pípọ̀ ọ̀padà rẹ́rìn parí náà pàtó ọba jẹ ọba fi gbé mi ó rí ó pé ọdún kan máa lọ lo kíní kan tablet mélòó tablet mélòó tablet mélòó tablet náà ni wọ́n padà kó àárẹ̀ bá gbogbo nǹkan nù rẹ̀ so unlike ewúro irú rẹ náà ni gbogbo táwọn China náà kó wá bá wa tán gbowó wa ní ìsìn lóríṣiríṣi o irú rẹ náà làwọn India nǹkan kan kó wá bá wa tán gbowó wa Malaysia táwọn náà gbowó wa lóríṣiríṣi o food supply irú rẹ̀ náà ni gbogbo irú àwọn Yorùbá náà. táwọn náà ń dá táwọn náà ń dọ́gbọ́n sí ní ìdí táwọn náà tó fi ń gbowó gegege lọ́wọ́ àwọn èèyàn food supplement ni bó tilẹ̀ jẹ́ pé àwọn tó lè máa fi dé èèyàn dúdú kan tí ò ní láárí kún gbà mí. akramakumullah ẹ rí i pé tó bá yẹ pé wúro náà lọ ń jẹ títí títí títí títí tí kò ní bàjẹ́ kò ní tí ọ́ lé tó òpin rẹ̀ kọ́ ọmọ ìyàgbé wúro òpin rẹ̀ àmọ́ pé wúro lọ́wọ́ á jẹ títí lọ́wọ́ á di pé àlàáfíà rẹ̀ wá di fíafíà. kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ náà ni nísìnyí lápẹ́júwe ẹnìkan ó ti pẹ́ tó fi rígbẹ́ yà tí kò lọ́ọ́ lo oògùn kan tí ó fi máa yàgbẹ́ ni àbí kò máa jèso wọ́n máa ń jèso tó ń jèso tó ń jèso ó rí i pé inú rẹ̀ ó firi inú rẹ̀ ó sì tún firi ó ní yàgbẹ́ yàkuyà lọ́nà tí ó tún padà ọ ọkàn sí ìgbẹ́rù yorùbá yóò ti kọ́kọ́ train inú rẹ bíi seven hours bàtí ó sì gbẹ̀rù àbá gbogbo flagyl kankan ní kankan lọ fẹ́ dàgbẹ́ oníkíni kò fa agbára yín ò ní kà tó bẹ́ẹ̀ náà ni ẹ̀rì nínú àwọn èso tọ́lọ̀ ń fún wa nínú àwọn ewébẹ̀ tọ́lọ̀ ń fún wa àwa gángan fúnra ara wa a máa rí i pé nǹkan yìí àmọ́ jẹ́ ara mi ti balẹ̀ nǹkan báyìí mo ara mi ti balẹ̀ kí sóògùn wọ́n tó ń jẹ ni ó sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣe ó kò ń bẹ̀ tó torí ẹ̀ Ibn al-Qayyim ó lẹ́nu àwọn ẹni tí ń tọ́jú aláàárẹ̀ gan kù wípé tí a bá róúnjẹ kan tá a lè jẹ sí ti ń ṣe wá tí ó jẹ́ kí n ti ń ṣe wá àwọn kò ń bẹ̀ ó pé ju ká ẹ lóògùn lọ. tó iná sì ni táwọn èèyàn wọ̀nyí kó wọlé wá bá wa lónìí tí fi ń gbowó wa wọ́n ń pè ní food supplement tòǹtòrí ẹ àwa náà gángan fúnra ara wa ti ti ṣe nù táwa náà ma àwọn àǹfààní tó wà nù àwọn èso tọ́lọ̀ ń fún wa ẹ wo máńgò yìí nì kò lè jọra wọn ẹni tí ń jẹ máńgò tí ń bó èpo rẹ̀ dànù àtẹni tí ń jẹ tó bá jẹ kan wọn náà fìlè lára rẹ, irú àlàáfíà wo lọ sọ̀kalẹ̀ sínú yóò wá débi pé yóò rí àríǹjì àlàáfíà ara rẹ tí wọ́n gbọ́n máa wò ó níjọ́ tó bá ti jẹ́ pé kò dájú kó o ti gbádùn dáadáa máńgò lásán nítorí pọ́lọ́ wọn bẹ lé dáa wa gbogbo àwọn kan tó dáhùn àǹfààní wà ń bẹ ṣùgbọ́n lè jẹ́ pé ìmàjìnlẹ̀ tí wa kò débẹ̀ ìmàjìnlẹ̀ táwọn èèyàn dúdú máa pọ́ngbà mí ìmàjìnlẹ̀ àti bàtàrà wọn jẹ́ pé bò ní wọ́n ti lè lówó báwọn àwọn pọ́ ẹ bóun ni wọ́n ti lè nípò bá ọwọ́ bá tiẹ̀ jẹ́ ẹgbẹ́ lóru èèyàn lórí omi gbogbo orú àwọn ṣe ṣàdábàrú ṣètọ́ni lẹ́ẹ̀bà lọ́dọ̀ tiwọn. àwọn oníwà máńgò yìí lásán ẹ̀yin ọmọ tẹ̀ lọ sùn náà àyíké lọ sí láàbù náà kí ẹ lọ sọ́ọ̀dì rẹ̀ kó rírì iye àǹfààní tó mú jáde bẹ̀. ibẹ̀ náà ebi irun táwọn wọn náà lọ bọ́ lọ púrúfù àwọn àǹfààní wo lọ́wọ́ àǹbẹ̀ máńgò yìí yàtọ̀ sí léyìí tó bá yẹ pé èèyàn bá ń wá ìwòsàn fún nǹkan báyìí fún nǹkan báyìí fún nǹkan máńgò òbí báyìí nìkan jẹ tó a sì jẹ́ pé àwọn nǹkan wa náà ó túbọ̀ níyì sí bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé ń bomi náà ní ìsinyìí báyìí àwọn èso wà tọ́lọ̀ ń fún wa lóríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn máa ń lò sí àwọn nǹkan tí máa ń ṣe wọn àní ìsìn wọn sọ gbórógbó táwọn máa ń jẹ́ o ó lè sògùn kọ́ ó lè sògùn kínní kan ó lè sògùn kọ́dà ní ìtẹ́ nìkan tún sọ pé lassa viva viva bí ó lassa viva òun jẹ́ eh, medical professor wípé orógbó ń bẹ nínú tó ẹgbẹ́ tí wọ́n bá ń jẹ yóò tún sóògùn rẹ̀ níwádìí tiẹ̀ tó tún ṣe ó túmọ̀ sí pé àwọn nǹkan tó lọ́n fún wa àǹfààní pọ̀ ń bẹ gan kí ló ṣe àwa láfíríkà tiwa táwa wáyé kí ló ṣe wa tó fi jẹ́ pé ìmù nǹkan nínú àwọn ọbẹ̀ tá à ń sè ọbẹ̀ wà tó ibi tó máa sè ó obe ṣe kó jẹ́ ni ó ṣe sábàbí tó ti jẹ́ pé ẹ̀wẹ́yánu rẹ̀ ń dàrú inú rẹ̀ ọ̀dàrú ọba ti jẹ́ báyìí inú ọ̀dàrú má yóò jẹ́ kí rẹ̀ freedom so gbogbo rẹ̀ nǹkan wọ̀nyí ẹ̀ tábà yọ kéta náà rọ̀ wá àwa náà lè mọ nǹkan pípọ̀ kí ni túmọ̀ kéta òun náà experience kò ní bá yọ ọmọ àánú ni lókè gbogbo ìdáwà ń kà láyé ní ìsìn táwọn tì náà bá dì í nu táàmù àkókò ní ìmọ̀ kí ló dé tá a gba tẹni fi tu náà lẹ̀ tàwa náà ẹni tó bá lé nínú wa kó fi sọmọ làkejì rẹ̀ láǹfààní mo ti ṣèwádìí nípa nǹkan báyìí àǹfààní ní àǹfààní ní kọ́lẹ̀ náà torí tó o bá ti kú wọn lọ títí láéláé so pẹ̀lú bẹ́ẹ̀ yọjẹ pé àwa náà ní supplementary oríṣiríṣiríṣiríṣi tá a lè lò fáwọn nǹkan tí ń ṣe wá tí ó sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ́bọ sọ́lọ̀ torí pé àwọn kan tó ń ṣèwádìí àgúnmu àti àgbo àti kìnnìkan lọ́nà ìṣirò bíi táwọn eléyìí kọ tòun àwọn eléyìí ti si wọn ti gun gírí kọjá ewé wọn ti sì náà pẹ́ àmọ́ nìsín ẹ̀yìn kà ńlọ lab kápá ọ̀rọ̀ àwọn ọmọ lab studies àtàwọn tó ń medical studies nǹkan púpọ̀ lọ́lọ́run ọba lè fi ń ṣe sábàbí rẹ̀ lọ́la because kì í ṣe tó nǹkan skul lásán lọ́padà ló ń gbèsè ayé ẹ̀ gbé irú aṣọ tí ọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ wá mẹ́sẹ̀ sẹ́wọ̀n kébi ní ọ̀pá ẹ̀ so ìwọ náà kankan alára ìwọ náà gbọ́dọ̀ ní nǹkan tuntun tó fi kún mà mo ṣèwádìí nǹkan kan báyìí kódà àwọn ò world wide level pẹ̀lú orúkọ rẹ pé wọ́n lọ ṣèwádìí nǹkan yẹn especially tí wọ́n ti ṣe experiment lórí rẹ̀ fúngbà pípẹ́ tí wọ́n lò tí wọ́n lò tí wọ́n rí pé yes ó ń ṣiṣẹ́ bẹ̀ títí láéláé ọmọ èèyàn máa ṣàǹfààní rẹ̀ wọ́n mọ̀ kàn kọ́bọ̀ ọwọ́ dáadáa tí ń ṣe fọ́ọ̀mù èèyàn ó ti di sọ́dá kọ́tún jàríyà ó ti di sàrà tí ò ní tán láéláé tó ń torí ẹ̀ ibi tá a dùn nù ẹnu gbogbo principle yẹn ẹnu gbogbo olùtọ́jú aláàrẹ̀ kù lórí pé tó ń jẹ gan bá ń bẹ̀ẹ́ tó sóògùn tí ń wá a gbọdọ fi sílẹ̀ lọ máa lò a gbọdọ fi oúnjẹ yẹn sílẹ̀ ká lọ máa lò Ọlọ́run bá la ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àtàwọn àròyìn tó ga wa ló ní ìwòsàn àti àlàáfíà má gbogbo wa tí ń kálukú. àtẹ̀tí kọ̀dá wa dùbúlẹ̀ àtẹ̀tí ọ̀dá àwọn ẹ̀ńtọ́ dá dùbúlẹ̀ dá dùbúlẹ̀ ọlọ́run bá kó fún wa lálàáfíà ọlọ́run bá kó fún wa níwòsàn àárẹ̀ tí wọ́n ń ṣe kálukú kọ́lọ́run ṣe ní pẹ̀sẹ̀ rẹ̀ kọ́lọ́run bá kọ́pẹ̀sẹ̀ wa rẹ̀ ká tó kú kó forí jìn wa lẹ́yìn ikú wa kó ṣàánú wa jọ gbé dàlùkìyàm subhanaka wa bihamdik ashhadu